wàkátàbà ilé yìí ìnáhù kánà yẹníhá àǹkìlà wàkọ́ọ̀l wàkẹ́fìrọ́ ti su'al wà ìdọ̀ àti limal wàkánà yẹníhá an òkúkìlì umahat. wàwá dilibanat wàmánìín wàhát. Hadith 145. Hadith 145. ó ń jọ pé àwọn obìnrin kan ń rojọ́ ń bẹ̀rùn. àwọn tí ń rojọ́ ń bẹ̀rùn ò lè gbé ẹjọ́ wọn jáde. an warod láti ọ̀dọ̀ warod kátìbìlì mùgìrọ̀ akọ̀wé mùgìrọ̀ mùgìrọ̀ ọmọ ṣọ́nba kọ́l warod yìí tó jẹ́ akọ̀wé mùgìrọ̀ ló sọ pé amla alayya almugiro ibnu ṣọ́nba mùgìrọ̀ ọmọ ṣọ́nba ó pe ọ̀rọ̀ kan fún mi. fi kìtàbín pé kí n kọ sínú ìwé mùgírọ ọmọ ó ní secretary akọ̀wé torúkọ rẹ̀ ń jẹ́ warod warod mùgírọ yìí ó pé àwọn ọ̀rọ̀ kan fún sẹ́kítírì rẹ̀ pé kọ́kọ́ sínú ìwé ìlà mọ̀áwìyà tọ́wá ti wá kọ́ tán kí wọ́n fi ránṣẹ́ sí mọ̀áwìyà. anna nabiya sallallahu alayhi wa sallam ohun tí ó kọ sínú ìwé náà ni pé dájúdájú ànábì sallallahu alayhi wa sallam kana yakulu fi duburi kulli salatin maktuba ànábì máa ń wí ní ìparí ìrun ọ̀ranyàn rẹ̀ pé la ilaha illallah kò sí ọlọ́run kan tí a gbọ́dọ̀ jọ́sìn fún ní ọ̀nà òdodo àyàfi Allah wahda òun nìkan ni láàṣẹrí ìkàlà kò ní akẹgbẹ́ o mọ́tò sí orogún mọ́ o ṣẹ̀ríìkì kò tó mọ̀ sí orogún o akẹgbẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ o partner mate mate colleague ọlọ́run bò ní colleague kò ní mate kò ní partner láàṣẹrí ìkàlà kò ní akẹgbẹ́ láhùlímùlẹ̀kù tirẹ̀ ni ìjọba tirẹ̀ ni ìjọba ìjọba ayé àti ọ̀run tiẹ̀ ni wàláwùlé hamd tirẹ̀ ni ẹ̀yìn ẹ̀yìn ìyìn tirẹ̀ ni wàá wà aláàkúlù ṣe ìhìn kọ́dìr òun náà ni alágbára olùkápá lórí gbogbo nǹkan. Allahumma Allahumma pè ọ́. láàmánìà lèmọ àtọ ìta kò sí adínà tó lè dínà ohun tó bá fún ẹ̀dá ìwọ tó sọ pé ẹ̀gbọ́n rẹ ń lo arísìkí rẹ àbúrò rẹ ń lo arísìkí rẹ ọkọ rẹ ó ń lo arísìkí rẹ ṣe bárísìkí tiẹ̀ ló pè é tó o bá gbádùn ni ó yẹ kó o mọ̀ pé lámáníà lèmá àtọ̀ ìta kò sí adínà fún ohun fún ẹ̀dá kì í ṣe tiẹ̀ ni àwọn ẹni yẹn fi ń lò kì í ṣe tiẹ̀ títí wọ́n ní kò lè jẹ́ tiẹ̀ kí wọ́n di lọ́wọ́ allahumma la mania lima àtọ̀ ìta la mania kò sí adínà àwọn tí a kà kún adínà àwọn ni àjẹ́ àwọn ni oṣó àwọn ni emèrè àwọn ni àfóúnjálàbí babaláwo wòlíì èké àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ni wọ́n lè sọ pé àwọn lè dínà ohun tọ́lọ́ ń bá fẹ́ fún ọ ànẹ́bí wa ń jẹ́ kó yí ọ ìwọ mùsùlùmí wípé ìwọ gbàgbọ́ nínú ìròyìn ọlọ́run òun ni pé lámánìà lèmọ́ àtọ̀ ìta olúwa o Allah o mo pè ọ́ o kò mọ̀ sí ẹni tó lè dínà tó ọba fún un wálá mọ́ọ̀tìyà lèmọ́ mọ̀nàta kò sì sí ẹni tó lè fún ni ní nǹkan tó bá hàn náà. mọ̀wùlẹ̀ bínú sí ẹ̀gbọ́n rẹ̀ mọ́. ọlẹ́gbọ̀n rẹ̀ ò rí tí ẹrù ó sì lówó lọ́wọ́ ọlábùrò rẹ̀ ò rí tí ẹrù ó sì lówó lọ́wọ́ má wulẹ̀ bínú sí i ọlọ́run ni ò fún ọ wàhálà ọlọ́run ni ò fún ọ láàmútíyà lima manata torí kò sẹ́ni tó lè fún ọ ní nǹkan tọ́lọ́run ò bá fún ọ kò sóńtọ́. ọjọ́ mọ́sẹ̀ rẹ̀ wọ́ọ́rọ́wọ́. kí wọ́n náà máa bẹ́lọ̀ bẹ́gbẹ́ ṣe bẹ́lọ̀ tó gbà àwa ń sọ pé ẹgbọn rẹ kò tiẹ̀ kò rí tí ẹ rù ọ pọ́lọ́ ni òfun ọnu wàlà amóhùn ti ya lè máa mọ̀nà àtà kò sẹ́ni tó lè fún ọ. ní nǹkan tọ́lọ́hún bá kọ̀ bóun ò ní fún ọ. nígbà mo wà ní kékeré ní 1980 tí bàbá mi kú ọjọ́ tí wọ́n kú nǹkan kàyéfì tó ṣẹlẹ̀ ni pé ọjọ́ náà ni bàbá mi bi mí léèrè pé kí gangan ni mo fẹ́ mo ní tí mo fẹ́ mo ní ẹ mọ̀ kí mo láìkí kẹ̀kẹ́ mo lè gun kẹ̀kẹ́ lójú oorun ẹ bá ń ra sọ́pà sọ́pà nígbà náà lọ́hùn sọ́pà ni àwọn àwọn bọ́ìsì máa ń gùn káàkiri ó ní jíà wọ́n ní bí mo ti ṣe ń lọ yìí tí n bá ti ń dé báyìí sọ́pà ti dénú láàmútíyà límọ̀ mọ̀nàtà kò sẹ́ni tó lè fún ọ ní nǹkan tọ́lọ̀ ọ̀bà fún ọ nà ó mi ò ní fún mi ní sọ́pà wọ́n wá túfọ̀ wọn ni èyí lè gbàgbé láíláí ọjọ́ náà ni wọ́n túfọ̀ wọn. wá a máa ní ẹnìkan ò fọ́ ní nǹkan ló ń bínú yéé máa le koko lórí àwọn èèyàn máa tó o bá fi nǹkan tó yàn létí tó ń tíyàn bá fún ọ mọ́ ti torí ẹ̀bà ló kọjẹ́ ọlọ́run ni ò fún ọ tọ́lọ́run bá fún ọ ọlọ́run ó fòrú ẹ̀mí ẹ̀ tí ó fi wá fún ọ ọlọ́run ó fi ọkàn ẹ̀ tí ó fi wá fún ọ àmọ́ tọ́lọ́run bá fún ọ ọ lè rí i ò lè rí i wàhálà yà ń fa àwùjọ àlè jáde mí ń kalè jáde wàlà ya ń fáwùzà lè jáde mí nǹkan lè jádùn. Hassani sọ pé láàrin yìí àlìjádùn bíi kìí ṣe bàbá bàbá o tó ti mọ̀ sí o àlìjádùn nínú àdìsí kìí ṣe grandpa o dínà ni o ọ̀rọ̀ ni o ọ̀rọ̀ ni o tí a mọ̀ túmọ̀ sí pé wàlá yẹn fáwù zàlìgínà mí nǹkan àlìgínà. ọ̀rọ̀ ọlọ́rọ̀ kò lè ṣàǹfààní kò lè rọ̀ ọ́ lọ́rọ̀ lọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ kò lè gbà á lẹ́nu yà láìsìn lọ́hùn wàlà yanfàù zàlìjáde mìǹká àlèjádù ọ̀rọ̀ nìkan sọ kò lè lẹ̀ nínú ìyà ọ̀rọ̀ tó ní ti ń lójú tó ní ń nàìjíríà ìwọ ló ń kọ́ńtúrò èkó ìwọ ló ń kọ́ńtúrò àbújá máa kọ́ńtúrò ẹ̀ lọ kọ́mọ́sìn lọ́hùn ọmọ pé ọ̀rọ̀ ọwọ́ rẹ o kò lè gbọ́lẹ̀ nígbà tí ọwọ́ ọlọ́run bá bọ̀. nínú àdúrà tánàbí rẹkọmẹ́ndì pé ká máa kà lẹ́yìn irun onìyẹn wá o. mùgírọ́ kò fi iṣẹ́ na iṣẹ́ yẹn kò fi mọ báyẹn wọ́n ká sábà ilé yìí ó tún wá kọ ránṣẹ́ sí i lẹ́yìn ìgbà tó kọ̀ yẹn tán ó tún wá kọ ránṣẹ́ sí i pé ìnáwó káàna yẹ́nìhà àǹkì ìlàwà kọ́ọ̀lù. mùgírà tó wá ń sọ fún muhawiya wípé dájúdájú òjíṣẹ́ ọlọ́run o wọ́n máa ń kọ wọ́n ní wọ́n pé o ká má mọ̀ tẹ́tí gbọ́ wọ́n ní wọ́n pé o ànábì kọ́ o. wàkásírà ti sual àti ìbéèrè lọ́pọ̀lọpọ̀ ìbéèrè lọ́pọ̀lọpọ̀ ànábì kọ́ o wá ìdọ̀ àti lìmọ̀ẹ́lì àti bíba dúkìá jẹ́ fífi dúkìá ráre fífi dúkìá ṣòfò ẹ bá dénú ilé ẹlòmíì ó lè páàkì ọkọ̀ kalẹ̀ ọkọ̀ ó sì máa jẹrà yóò sì máa rí yóò sì máa jẹrà ọkọ̀ tó tún ayé àwọn kan ṣe tó ga sí pé tọ́wọ́ àwọn kan bá tẹ̀ ẹ́ ó níye tí wọ́n fi máa pa lójoojúmọ́ ó sì wáá jẹrà kan lẹ́nu ilé tiẹ̀ ìdán átùlìmọ́lì nìyẹn ó fi dúkìá ṣòfò nù. dúkìá tá a bá ti lò mọ́ ká dispose ẹ̀ lẹ́sìn sọ ká dispose ẹ̀ ká má jẹ́ ó bàjẹ́ mọ́lé ká má jẹ́ ó jẹrà mọ́lẹ̀ ẹ̀sìn wa kọ ìdọ́ àtúlẹ̀mọ́lì fífi dúkìá ara rẹ̀ tí ó fi wá máa jẹrà tí ó fi wá máa bàjẹ́. wàkàánà yẹ́nìhà ó ní anabi sallallahu alayhi wa sallam yaniha ani okuki al-umahat anabi tún kọ ṣíṣe aburú sí yẹ ni o àti bàbá ẹni okuku al-umahat anabi kọ fún wa ọkọ ṣíṣe aburú sí ìyá wa àti bàbá wa wàwádùn libanat anabi tún kọ rírí ọmọbìnrin mọ́lẹ̀ àtọmọkùnrin rírí wọn mọ́lẹ̀ láàyè ànábì kọ̀ fún wa o lásìkò tiwọn yẹn kò sí àbọ̀sàn kò sí oyún ṣíṣẹ́ oyún kóyún táwọn bá ní àwọn ó bí tí wọ́n bá wá bí tán tí wọ́n bá nídìí ẹ̀ wọ́n lọ rí mọ́lẹ̀ wáádùn libanat nìyẹn ohun tó wá jẹ́ kó gbé albanat rù dípò wádùlì àwùlád òun ni pé àwọn gbajúmọ̀ pẹ̀lú pé wọn ò fẹ́ràn ọmọbìnrin tó ti bó ti já sí pé wọ́n níyà wọ́n láya wọ́n níyà wọ́n láya obìnrin sì níyà obìnrin láya àmọ́ táwọn gangan bá bí ọmọbìnrin inú wọn kì í dùn. bí ayé bá wá di ayé àbọ́sàn lónìí ara nǹkan tẹ́sìn wa kọ̀ òun náà ni àbọ̀sàn ṣùgbọ́n àlàyé lórí àbọ̀sàn yẹn mo ti ṣe nínú prógámù ọ̀rọ̀ ìfẹ́ kó lọ gbọ́ ọ. nínú nǹkan tánàbí tún kọ́ wà mọ́nìrín wà hàtìn ànábì kọ̀ gbígba nǹkan oní nǹkan kọ̀ọ̀kan nǹkan oní nǹkan kò sọ di tiẹ̀ ànábì kọ́ o ànábì kì í ṣe jẹgúdújẹrá o ànábì kì í ṣe ẹni tí máa ń gba dúkìá ó ń dúkìá lọ́wọ́ rẹ o tó o níwọ̀ ajagunbalẹ̀ ò ń gbalẹ̀ ó ń lẹ̀ ò ń pèrè ẹni ajagunbalẹ̀ iṣẹ́ ẹ̀ náà ló ń ṣe yẹn o ànábì kọ́ o tó pèrè ẹ́ mùsùlùmí ànábì kọ́ ká máa gba dúkìá ń dúkìá lọ́wọ́ rẹ o àwọn nǹkan wọ̀nyí ni Mugira ló kí sẹ́kítírì rẹ̀ kó kọ ránṣẹ́ sí Muawiya so èyí tó jẹ má dùn à ń bẹ́ẹ̀ lẹ́yìn ìrun ọ̀ràn yàn ó ti gbọ́ ọ bákan náà àwọn nǹkan tánàbí kọ́ ó ti gbọ́ ọ kò ṣiṣẹ́ tán ló kù o tọ́ àdìsí one forty six ansumayin. عن أبي صالح عن أبي هريرة وهذا حديث قتيبة أن فقراء المهاجرين أتوا رسول الله صلى الله عليه وسلم فقالوا ذهب أهل الدثور بالدرجات العلى والنعيم المقيم فقال وما ذاك قالوا يصلون كما نصلي ويصومون كما نصوم ويتصدقون wàlá nàtàsọ́dàkù wáyọ̀ ọtí kùn wàlá nà ọtí kù fàkọ́lá rọ́súlùlọ́hì sọ́lọ́lọ́wọ́ aleyhi wasallam afala u'alimukum shay'an tudirikuna bihi man sabaqakum وتسبقون به من بعدكم ولا يكون أحد أفضل منكم إلا من صنع مثل ما صنعتم قالوا بلى يا رسول الله قال تسبحون وتكبرون وتحمدون دبر كل صلاة ثلاثا وثلاثين مرة قال أبو صالح فرجع فقراء لمهاجرين إلى رسول الله صلى الله عليه وسلم فقالوا سمع إخواننا أهل الأموال بما فعلنا ففعلوا مثله فقال رسول الله صلى الله عليه وسلم ذلك فضل الله يؤتيه من يشاء وزاد غير كتيبة في هذا الحديث عن الليث عن ابن عجلاني قال قال سمي فحدثت بعد أهلي هذا الحديث فقال وهمت إنما قال تسبح تسبح الله ثلاثا وثلاثين وتحمد الله ثلاثا وثلاثين وتكبر الله ثلاثا وثلاثين فرجعت إلى أبي صالح فقلت له ذلك فأخذ بيدي فقال الله أكبر وسبحان الله walhamdulillah wallahu akbar wa subhanallah walhamdulillah hatta tabluga min jami'ihinna salasatan wa salasin. tọ́ 146 an four six an sumayin látọ̀dọ̀ sumayin an abi sọ́ọ̀lì látọ̀dọ̀ baba sọ́ọ̀lì an abi huraira láti ọ̀dọ̀ baba huraira wàhálà hadith kutaiba hadith tafẹ́ káyìí. àdíìsì tó tún gba ọ̀dọ̀ kùtàìbà wá ni o. anna fukọrọ ali muhajirin pé dájúdájú àwọn tálíkà nínú àwọn tí wọ́n ṣe ìjírá wá sí Madina àwọn tálíkà àwọn fukọrọ láṣúgùlà láhùn wàlà àmàl wọn ò níṣẹ́ wọn ò níbi kankan tí wọ́n ń lọ tálíkà ni wọ́n. àtà Rasulullahi sallallahu alayhi wa sallam wọ́n wá bá ògìṣẹ́ Allah fàkọ́ọ̀lù wọ́n sọ pé záhàbà ahàlùdùsóòrì àwọn olówó wọ́n mà ti lọ wọ́n ti kó wọ́n ti kó bìdàràjà àti àlẹ́wọ́là wọ́n ti kó àwọn ipò ńláńlá wájú ọlọ́run wọ́n ti kó tán lẹ̀ wanaim alimukim àwọn olówó àwọn olówó wọ́n mọ̀ ti kó ìdẹ̀ra gbére lọ tán lẹ̀ àwọn tálíkà wọ́n lọ bá òjíṣẹ́ Allah wọ́n wá ń sọ fànẹ́bí wípé àwọn olówó yìí à wọ́n mọ̀ ti kó àwọn ipò ńláńlá lọ tán lẹ̀ àti ìdẹ̀ra gbére anaimu alimukim dẹra gbére wọ́n mọ̀ ti kò tán lẹ̀. fakọ́ọ̀là fakọ́ọ̀l anábì wa sọ pé wà máa dáàkà kí lè tẹ̀ tún sọ yìí o kí nìyẹn o ọ̀rọ̀ yín ò tí ì yé mi kí lẹ̀ ń sọ. ẹ la ọ̀rọ̀ yín kí n gbọ́ kọ́ọ̀lù wọ́n sọ pé yùsọ̀lùnà kámánú sọ̀lì àwọn olówó àárín àwọn wọ́n ń kírun gẹ́gẹ́ báwa náà ṣe ń kírun wayesùmùn kámánásùm àwọn olówó àárín wa wọ́n ń gbààwẹ̀ gẹ́gẹ́ bí àwa náà ṣe ń gbààwẹ̀ wayatasọ̀dàkùn wàlà anatasọ̀dàkù àwọn olówó àárín wa àwọn náwó wọ́n ṣe ìtọrẹ àánú bọ́ba sọ pé ọyá bùkátà kan ṣẹlẹ̀ wọ́n dìde wọ́n gbowó lẹ̀ àwọn Abubakar àwọn Umar àwọn Usman àwọn Ali àwọn Abrahaman ọmọ Auf wọ́n ń gbé owó kalẹ̀ wálá ẹ̀nà tasọ́ dakù àwọn òòrò owó gbé kalẹ̀ ń ti wá àárí owó ṣe sàrà wáyọ ọtí kù náà wálá nù ọtí kù àwọn olówó àárín wa àwọn á tún máa bọ́ okùn ẹrú kúrò lọ́rùn ẹrú tí wọ́n sọ di olómìnira owó ńlá sì nìyẹn lásìkò náà ó ju owó pọ́mọ kan fẹ́ ṣe fírídọ́ọ̀mù lọ wálàánú ti kù àwo ò rí ẹrú kankan tá a bọ́ okùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ ìwọ wo nǹkan àjọ ni àjọ ń ni àwọn rí owó ṣe sàrà wọ́n ń náwó sójú ọ̀nà ẹ̀sìn wọ́n ń tu ẹrú lẹ̀ lóko ẹrú àwùrí yẹn ṣe yìí. fàkọ́lá Rasulullahi sallallahu alaihi wasallam ògìṣẹ́ aláwa ni ẹ̀ẹ́n ṣé ń tẹ́ ń sọnù òkè afala un alimukum shay'an ṣé kí n kọ́ yín ní kinní kan tùdìríkù nàbí himansaba kọ́kùm nǹkan náà tí bá ti kọ́ yín tẹ́ bá ti ń ṣe é ṣe é rí àwọn tó ṣáájú yín àwọn tó ti gbáwájú ẹ bà wọn ẹ bà wọn ní ìsìn wàtẹ̀sìbìkú nàbí ìmọ̀ bá àdàkùn ẹ̀yin ó tún wá jẹ́ aṣáájú fáwọn tí ń bọ̀ lẹ́yìn tiyín àwọn ò lè lé yín bá ń tiyín o bọ̀tẹ̀yìn lè lé àwọn brọ́dàsì àárín yín tó ń jólówó ẹ̀ lè lé wọn bá. wàlá yakunu ahadun afdala minkum wàlá yakun ahadun afdala minkum kò wá ní sí ẹnìkan láàrin ọ̀wọ́ yín yìí olówó yín àti tálíkà yín tí ó lọ́lá ju ẹnìkan nù yín lọ ilá mọ̀nsọ́nà á mẹ́fìlà mọ̀nsọ́nà àtùnú àfẹni tí òun náà bá ṣe irú nǹkan tí ẹ ṣe irú nǹkan tí mo fẹ́ ní kẹ́ ṣe ah ànábì ti yanjú ọ̀rọ̀ fún wọn ó ní ṣé kí n kọ́ yín ní kí n ní kan tó gẹ́ pé tẹ̀ ẹ bá ṣe àwọn Abubakar Umaru Usman àti Ali ẹ bá wọn níbi ládàá ok bákan náà tẹ́ bá wá bá wọn tán àwọn tí ń bọ̀ lẹ́yìn yín ìyún àwa wàtẹ̀sìbìkú nàbí ìmọ̀n bá àdàkùn ẹ wà á jẹ́ aṣáájú ẹ jẹ́ aṣàbìkún fún àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn yín ó déjì ṣe wá rí láàrin yìí olówó yín àti tálíkà yín kò wá ní sẹ́nìkan tí ládàá ó ga jù lọ o àyàfi ẹni tó bá ṣe irú nǹkan tí èyí náà ń ṣe yẹn nínú àwọn olówó